mo kí n káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébánkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré bùkọ́lá adéẹ̀yọ̀ ni ó ti ń kí akẹgbẹ́ rẹ̀ fẹ́rànmi ọ̀yálọ́wọ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí bùkọ́lá adéẹ̀yọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi kí ọlọ́jọ́ ìbí náà tí ó sì ń rọ̀jò àdúrà púpọ̀ púpọ̀ lé e lórí ó ṣàdúrà wípé ọdún yìí yóò jẹ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ ìkórè ìdàgbàsókè àti ìl ìlọsíwájú tí ó sì tún wí pé ọlọ́run yóò túbọ̀ fún ní okun ọgbọ́n àti agbára láti lè ní ànító àti àníṣẹ́kù nínú ọdún tuntun látàrí èyí ọlọ́jọ́ ìbí náà dá lóhùn wípé ó kú àtìlẹ́yìn lọ́jọ́ gbogbo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹni tó bá ṣe ni lóore ọpẹ́ làádù èyí ló mú kí gbajúgbajà òṣèré Ibrahim Yekini tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí ìtẹ̀lẹ̀ the icon kí ó máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún yíyẹ ayẹyẹ ọjọ́ ìbí òun sí ìtẹ̀lẹ̀ ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ẹ̀mí ìmoore hàn tí ó sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àwòrán sórí ayélujára Ibrahim Yekini ṣe àpọ́nlé gbogbo àwọn tí wọ́n fi ilé wọn sílẹ̀ wá síbi ayẹyẹ náà tí ó sì ń wí pé bí àwọn ènìyàn bá gun ẹṣin nínú òun wọn kò lè kọsẹ̀ rárá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Ọdúnládé Adékọ́lá ni ó ti ń rọ àwọn olólùfẹ́ rẹ̀ láti lọ wo fíìmù tuntun èyí tó pè ní ìwádìí Ọdúnládé Adékọ́lá Kọ́lá ló lo ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi ṣe àfihàn díẹ̀ nínú eré ọ̀hún tí ó sì ń wí pé eré náà yóò bẹ̀rẹ̀ sí ní di wíwò láti ọjọ́ ẹtì ọjọ́ karùn-ún oṣù yìí lórí ẹ̀rọ ayélujára YouTube òun ó ṣe àpọ́nlé eré náà gẹ́gẹ́ bí èyí tó kún fún ẹ̀kọ́ lọ́lọ́kan òjọ̀kan àti àwọn ohun àmúlò ní àwùjọ. ohun rẹ̀ tí wọ́n mọ̀ pé ẹ mọ ẹrù òde bá ẹ búra mo dúpẹ́. yes. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje látàrí ìdájọ́ òdodo tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń wá fún olórin tàkásùfé tó papòdà ní ọdún tó kọjá ìyẹn ìlérí olúwa àlọ́ba tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Mohbad ìlúmọ̀ọ́ká òṣèré Ìyábọ̀ Òjó ti ṣèlérí láti ṣe àbẹ̀wò sí àwọn agbófinró àti àwọn aláṣẹ mìíràn láti lè mọ ibi tí wọ́n bá ìṣẹ́ dé tá ò bá gbàgbé wípé olóògbé náà papòdà ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tí ó kọjá tó sì ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti ń kérora tí wọ́n sì ń bẹ ìjọba láti fojú àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀ wọ̀n Ìyábọ̀ Òjó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ṣe àfihàn fídíò olóògbé náà ní àná ọjọ́ kẹta oṣù kínní tí ń ṣe ọjọ́ ìbí rẹ̀ tí sì ń ṣe ìlérí láti má misẹ̀ lórí ìdájọ́ òdodo tí wọ́n ń wá fún survivor survivor mi ò ní gbà mi ò ní faster than a bullet. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà òṣèré àti agbéfìmù síta adétìpẹ̀ adéọlá tí àwọn ènìyàn túmọ̀ sí ọmọ méjọ̀ lórí ayélujára ni ó ti ń bẹ gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti rọ òun lọ́wọ́ láti wá ìdájọ́ òdodo fún àbúrò rẹ̀ èyí tó pe orúkọ rẹ̀ ní abíọ́lá adétìpẹ̀ tí àwọn ẹni àìmọ̀kan tí wọ́n pa ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tó kọjá ọmọ méjọ̀ ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ṣe fọ́nrán fídíò rédíò níbi tí ó ti ń sọ èyí ó rọ àwọn ènìyàn àwọn ìlúmọ̀ọ́ká àti àwọn òṣèré bákan náà láti ṣúgbà òun ní àkókò yìí. mo ti bá ṣe gbogbo ọ̀rọ̀ Canada ẹ̀ bóyá ó ṣàyìn sí ti pé òun ṣì máa wá òun ṣì máa wá kí n jẹ́ òdì nẹ́ẹ̀sì àṣé kú ni mi ìmọ̀ nǹkan tó dọ̀hún àtàwọn tó pápá okùn náà fi pa <gasps> okùn náà fi pa bóyá ìjọ tó yọ ọlọ́run ẹ bá mi repost all i want is justice mo mọ̀ pé wọn ò lè dẹ̀mí ẹ̀ padà well i want justice ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún yorùbá bọ̀ wọ́n ní ìyá ni wúrà bàbá ni jígí èyí ló mú kí àgbà òṣèré tóyìn àfọláyàn tí àwọn ènìyàn mọ̀ sí lọ́lá ìdíje láti ṣe ìpolongo fíìmù tuntun kan èyí tí àkórí rẹ̀ ń jẹ́ àgbò méjì tí ó sì ń rọ àwọn ènìyàn láti wò ó nítorí eré náà jẹ́ èyí tó ń sọ nípa ìfẹ́ tí ìyá ní sí ọmọ tí ó sì fi ń dá àwọn ènìyàn lójú wípé eré náà yóò jẹ́ èyí tí àwọn ènìyàn yóò gbádùn láti wò ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ Kano ti wí pé àwọn yóò ránṣẹ́ ìrànlọ́wọ́ sí àwọn olówó ní ìpínlẹ̀ yìí láti ran ìpínlẹ̀ náà lọ́wọ́ lórí pípèsè àwọn ohun amáyédẹrùn fún àwọn ènìyàn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ gómìnà Abba Yusuf sọ èyí nígbà tó ń bá àwọn alẹ́nulọ́rọ̀ nínú iṣẹ́ ìròyìn ní alẹ́ ọjọ́ ajé tí ó sì ń wí pé ìpínlẹ̀ náà lílo ìrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí ó sì tún wí pé eléyìí yóò ti ẹ̀ka ẹ̀kọ́ lẹ́yìn láti lè dé ibi tí ó yẹ kó dé ní ìpínlẹ̀ Kano. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa ti ṣe ìlérí láti ṣe ìgbàwọlé àwọn oníṣẹ́ ìlera akọ́ṣẹ́mọṣẹ́ mìíràn tí òun sì tún ṣe ìlérí láti san owó àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ yìí Ayédàtiwa ṣe ìlérí yìí ní olú ìlú ìpínlẹ̀ náà ti ń ṣe Àkúrẹ́ nígbà tí wọ́n ń ṣe ìpàdé àdúrà ọlọ́dọọdún èyí tí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà tí wọ́n ṣe ètò rẹ̀ ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìjọba wọ̀nyí fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn tí wọ́n ń ṣe fún ìjọba òun tí ó sì ń wí pé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ wọ̀nyí yóò jẹ ìṣèjọba òun lógún. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gómìnà babájídé sanwó-olú ti ìpínlẹ̀ èkó ni ó ti ń wí pé òun ti bu ọwọ́ lu ẹ̀bùn òpin ọdún fún àwọn tó ń tún ojú pópó ṣe ní ìpínlẹ̀ èkó tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ wọn fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti máa sọ ìpínlẹ̀ náà di mímọ́ ní gbogbo ìgbà ọ̀gá pátápátá fún à àjọ lọ́mà oníṣègùn múyìwá gbadegẹṣin ni ó ṣe ìkéde yìí tí ó sì ń wí pé gómìnà ṣe èyí láti fi ẹ̀mí ìmoore hàn sí àwọn wọ̀nyí fún pọ̀pọ̀ ṣìṣì ọdún látàrí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ agbá ojú pópó yìí ni wọ́n ti ń gbé òṣùbà káre láì fún gómìnà sanwó-olú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ sí ní pín àwọn ohun jíjẹ àti àwọn ohun mìíràn fún àwọn ènìyàn tó fara kááṣá nínú ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau ní àìsùn ọdún kérésì tó kọjá yìí mínísítà tó ń rí sí ìtọ́jú àwọn ènìyàn tí ó ṣe àbẹ̀wò sí àwọn wọ̀nyí tí ó sì ń ṣe ìdarí pínpín àwọn ẹ̀bùn wọ̀nyí èyí tí ààrẹ Bọ́lá Tinubu ṣe ètò rẹ̀ ó ṣe àlàyé síwájú sí wípé ààrẹ Bọ́lá Tinubu ṣe èyí láti lè mú ìtura díẹ̀ dé bá àwọn wọ̀nyí tí ó sì ń wípé gbogbo ìgbésẹ̀ ló ń lọ lọ́wọ́lọ́wọ́ láti pèsè ààbò tó dájú fún àwọn ọmọ ìpínlẹ̀ náà kò sórí ayélujára ẹ máa rántí wípé aláṣọ funfun kì í bá elépo ṣe ọ̀rẹ́ ẹ tún pàdé wa fún ọ̀tún ìròyìn Adébánkẹ́ Aládé lórúkọ tèmi ó dàbọ̀ o.